ń dá ọjà àdùnnú kalẹ̀ síwájú ilé fún yín oríire ńláńlá ni o ọlọ́run ní paná ogo yìí. amiina. ọlọ́lá hawla wàlá quwwata illa billah. illa billah. bàbá gba bàbá yasin. damalahu ìgbà àtàwọn bàbá wa ayíkáyìn lágbà jàlí imam àtijọ́ sọ̀rọ̀ kẹ́fẹ́ onísìn ní oníjẹ́nsẹ́ tí mo ní mo fẹ́ ṣe mọ́ wọ́n ti gbà lọ́wọ́ mi ẹni kì í dákun ibi mo ti fẹ́ bẹ́ẹ̀ kò tó kò tìǹà síbi náà ọ̀rọ̀ tá a lè a ti ju ọ̀rọ̀ lọ ọ̀rọ̀ tá a lè sọ mẹ́ta lọ̀rọ̀ ọ̀rọ̀ tó ju yàn lọ ọ̀rọ̀ tó yàn jù lọ ọ̀rọ̀ tó ṣe déédéé yàn gbogbo ẹ̀ láti jù lọ. àwọn náà dúró abẹ́lá yẹ o wọ́n kèsì wa wọ́n bá wa sèmọ̀nà ni o kèsìké wọ́n ní alóbọ̀lá ká jìyà o. abẹ́ẹ̀ gẹ́jẹ̀ ẹ àwọn ẹni tí wọ́n pè dámọ̀ràn tẹ́gùn bá sílé wọ̀ òní nàárọ̀ ọ̀run wọn ni bàbá ọ̀nà òsínbẹ̀ wọn àwọn bá wa táyé káyìn lágbàjì wọ́n tóbi wọ́n ti gba ọ̀rọ̀ yẹn lọ́wọ́ mi mo sì júlẹ̀ torí mo ti load ẹ ẹ ẹ júlẹ̀ àwọn tán tó gbà nù tó bá sì gbà wọ́n gbà náà ni o ìtẹ̀sí fẹ́ wọn ó ṣe mo kí o gba àwọn mọ́kàrè nǹkan kan kọ́ọ̀tì Abíọ́lá ṣe kí o ti ní kí o ti Abíọ́lá kí o ti Abíọ́lá ọlọ́run jẹ́ kẹ́mi rẹ̀ ogun sẹ́rí ọmọ yẹn wọ́n dáadáa ni ó ní tẹ̀símìr gbogbo ẹ̀tọ́ bẹ jẹ́yàn ọ̀rọ̀ tí kìí sọ ọ̀rọ̀ ńlá ni yóò kọ́ lálàsẹ̀ ara rẹ̀ kan tó dalẹ̀ mọ́ ó ń ṣe bí ara ara London ṣiṣẹ́ àti jẹ́yàn oníkóró ojú kan orí àti ìyá wèrè táyé lọ́rùn ni wọ́n á ń sọmọlúàbí má lọmọlúàbí mọ́ ọba tó lọmọlúàbí ò ní jẹ́yàn látàtàmù. لكلام الناس أو بما يقولون عليك الناس يتكلمون على الميت في قبره àwọn èèyàn wọ́n ń sọ̀rọ̀ sókù gan tó wà nù sàárè èèyàn máa lísìn pé táwọn èèyàn ń sọ oníjẹ́ kankan wàá yínrẹ̀ ọlọ́run sínú ọ̀rọ̀ ni o gbọ́ kí ni ẹni tó rẹ́dí àti kú náà fẹ́ sọ di èèyàn kí ni ẹni tó fẹ́ dákú wàá fẹ́ dákú kí ni kí ẹ̀ wọ́n dákú ṣe wàá kú ni. Ìlọrin tá a wà yìí àwọn ní àwọn kan àwa là ń jẹ lọrin ẹni tí wàá fi tiwa ṣe yóò lálàsì ni wàá ní iṣu ọlọ́run bá ń gbọ́ ẹ̀yẹ́ tá a tún ṣe ń tà yìí ó kéré tẹ̀ ìta ṣe nulẹ̀ o wàá ní iṣu nísinsìnyí gbogbo nǹkan tí fẹ́yìn àfa wọ́n ètì ẹ̀yẹ yẹn bẹ́ẹ̀ ni àwọn bá wà gbà ní ọlọ́sàn ọwọ́ àgbàtà ẹ̀ka ìlágbà yìí jíde wọn tí mo ti bá wọn bì tí mo ti mo ní a alájì ibrahim yẹn mọ̀ tóbi gbogbo nǹkan tó tóbi ló kójọ sí àyìn wọn náà dá ni bàbá ibrahim ọ̀nàrẹ́bù ó dá púpọ̀ ó ti dá jù láti lè ríru ayé mú bí kàtó mẹ́jà ara kòté kò yí sí ba ẹ̀ńtà bá rọ̀ fún nìkan lóró padà o ẹ̀ńtà lè fún ọmọ kéwèrè níwá o o pósì fọ́tò mi pé fọ́tò mi pósì ẹ̀ pé who is this man ó gba àwọn èèyàn nísìn. ọ̀rọ̀jà tù kẹrí máa kọ́dí wá fi kìtù bísú ní ìhìn. post mi sí pé who is this man àbíkó ti arábí àwọn alágbàjì gbàgbé tani làbí ibù gan wàá bí wàá bí wàá bí wọn léèrè wàá bí wàá bí wọn. ọ̀rọ̀jà tù kẹrí máa kọ́dí wá fi kìtù bísú ní ìhìn. ọ̀gbọ́n ọ̀jẹ̀ yẹn dáadáa lọ́dọ̀ àwọn èèyàn táwọn ti ń pè ọ́ léèyàn rí wọ́n ti pa ọ́ tán nù jà fún ẹ o ọba kan bẹ lórí social media ogun ilé ma ọba Solomoni ọ̀rẹ́ mi ni mo láìkẹ́ bí wèrè mo láìkẹ́ bí wèrè ni ó jẹ́ níbọ̀dì tán ni. ọjọ́ tí kárí mọ́ kọ́ni wà fi kìtìbì sí owó eléríire eléríire. ma. oníṣubú. yẹ́rì ọkùnrin yìí ọlọ́run tó jẹ lẹ́yìn. ó náà sì gan ó dá sí mi gan débi pé. ẹrú wà mí gangan níbẹ̀ lọ́wọ́ rẹ̀ pé mò ń ara mi wọ́n jọ ìwà tó gangan náà don't send bójú anybody jẹ́ bẹ́ẹ̀ ni òní fún ọláyè kò jẹ́ yàn láyé o kò sáyè fún jẹ́ yàn o òun ayé fúnra rẹ ni o Haji Ibrahim ó jẹ gọ́fúnà lẹ́yìn pẹ̀lú gọ́ọ̀lọ́ bọ̀ mo kí Rahman Razak pé olóríire ni Rahman Razak yẹn ah àbá ti nílò ẹ̀ tipẹ́tipẹ́ òbá yẹn olórí burúkú ah, àwọn èèyàn tí wọ́n tí wọ́n ń yíwọ́ àwọn èèyàn sí kòtò Rahman Razak kò ní kúrú ẹ gbàgbé o. ọjọ́ karimu kadiwa sí kìtù bí sunayi. ṣé báwo náà ló já mọ́ ọ ní sí pé o náìsì gbogbo àbá gbogbo náìsìtẹ̀ sí àbá ní tí o bá sí ní tẹ́yìn òfin ṣe ayé òní mọ̀ kéèyàn dá. ọmọ kánà máa yẹrí ju kẹrí máa yẹrí bú. owó eléríire ọmọ kò sí ní tó dáwọ́lé ọlọ́run ò ní kọ̀ fún ọ yóò máa bọ̀ ṣe yóò máa náwó bí ẹni tí ò lówó lò owó gbàtí n sọ̀rọ̀ ní ìsìn yìí wá rí pé ìwà òun gan ni mò ń tírìtì yìí ó dẹ̀ nàró wá ń torí wà ń náwó fún mi ayé ó parapọ̀ wọn tún gbé ọ síbi tó ga jù báyìí lọ ẹ bá mi kíra mọ́ra sáà pé wọ́n ní aki ẹ wá yẹn ni ibi ìwà kọ́ tó bá kọ́ wọ́n ní ibi ni o. Ah, ẹ mọ tí kálukú ń gbé sára ó lágbára ó lè fa nǹkan sọmọ àgbè lọ ọlọ́run ni àdá ẹ ti gbàǹjọ ní sọ̀rọ̀ obìnrin wọ́n ló gọ́ ibi èmi ni èmi ni làbíbù o. ọjọ́ tí o kọrí máa ń sí kìtìbí sùn nìyí. Rahman Razak lèmi fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ń bì ẹni mo ní ẹ kí ah, nínú ìgboro lọ́rin yìí bẹ́ẹ̀ bá jẹ́ yẹn re tí òfin tó bá bú ṣe kò lè gúnlẹ̀ rẹ o ọba àbú ọ̀gá àwọn olóore ni ọ̀gá àwọn olóore ni ọ̀gá àwọn olóore lọ́ba àbú right channel tó yẹ ká tọ̀ náà kò ń bẹ̀ ná bọ́sibò míì ni tí ọba bá bọ́sibi right channel ẹ gbàgbé òsì lẹ̀ ẹni mo ní kí àwọn àzàkì ṣiṣẹ́ bí ó ṣe mú wọn tán yẹn yẹn kan wà ń bì kan náà wọ́n ti lẹ̀ pọ̀ ọba àbú tí ẹ̀ bá fọ àbú kan yóò yẹn tó fi síbẹ̀ o ọba àbúrò lówó lò ó fẹ́ so ó fẹ́ gbé àwọn èèyàn sí post láyé ni oníṣẹ́ tèmi fi ọwọ́ mi bàbá yìí iṣẹ́ àwọn tó máa ń dáwọ́ tó dúró kílò kọ́rọ́ ẹ road safety tí mo gbà lọ́wọ́ bá àbúrò yìí yóò lé ní twenty tí mo ń fáwọn èèyàn ládùúgbò wa ń bì yẹn tí ó mọ̀ pé mi ni mo ṣe wà àwọn èyí tí wọn ní gbàngbà kan nǹkan civil defence bẹ́ẹ̀ ọba àbú Rahman Razak gọ́fúnà tí ń bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ọlọ́run ò níjọ́ ṣubú. amiina. ó dá wà fáàmà ọlọ́run mọ̀jọ́ ṣubú. àmín. àmọ́ mo wáyà wọ́n rán yín sí náà èyí tẹ́ wá bẹ̀ ń bí ẹni mo ní Haji Ibrahim Akaje yìí kó bá wa fún póòsì mi tó dáa jù báyìí lọ póòsì mi tó dáa jù báyìí lọ ní táà fi ń kí bó ṣeun táà fi rí bó dáa tẹ̀síọ́ kí sábà débì kan ọ̀rọ̀ tí ó dá láwọn sọ́ńpa rẹ̀ torí akájẹ́ ni o torí akájẹ́ yìí ni o báwa fún akájẹ́ because inú bíi ẹni tí ó wọ̀ lẹ́yìn Ramadan Saki nínú àdúgbò yìí kò gbọ́dọ̀ sí nínú ipò kékeré àdúgbò Sàràkí la wà yìí mo làwọn lẹ́nu yẹn o àdúgbò Bukola la wà yìí wọ́n bí pé kí ló bá bọ̀ wọ́n ní kí làbọ̀ rẹ̀ gbogbo làbọ̀ rẹ̀ tètè kí làbọ̀ rẹ̀ àdúgbò sàlàkì náà kí ọmọlé ni mí bọ̀dá mi ni Bukola Saraki mo sọ́njọ́ ni mo ní ká lóun fẹ́ jẹ president ń tẹ̀lé ń lọ dìbò fún Bukola ni o ká ní òun bá lóun fẹ́ jẹ president ìnítàn yìí o ìnítàn yìí o àmọ́ Tinubu ló fẹ́ jẹ́ mo tẹ̀lé Tinubu direct ni ń sì ń lẹ̀ mọ́ ń lẹ̀ mọ́ you can't beat me now so bá do it I will do for you. ẹni mo ní kí Ramon Razak bá fi. Ibrahim Akaje kọmíṣánná yìí síbi ipò míì tó tún dá àjù báyìí lọ afẹ́ bẹ́ẹ̀ o ọ̀nàrẹ́bù obìnrin àbí kọmíṣánná obìnrin ẹlẹ́kẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ń rí mọ́dìbò kàwú ẹ má jà àyàn jẹ sàádẹ́tù mọ́dìbò kàwú ọlọ́wọ́n níjó ṣubú. amiina. sáwọn náà wọ gílẹ́sì kọmíṣánná for education àbí ẹ̀ẹ́n sẹ́yìn tó wà lọ́bẹ̀rẹ̀ lọ́bàá yìí a ní ìdíyẹ o ọmọ sábà fọ education àwọn ń kọ́ àwọn máa ń kéwú a sì ní àwọn kankan tá a fẹ́ gbà lọ́wọ́ yín ṣé ká wá bá yín ọ̀nàdébù ó mi lọ bẹ̀ wọ́n eh, yẹ eh, dẹ́mi dúró sí ibi wọ́n ti rúmù o ṣé bẹ́ẹ̀ ti jáwọ́ ìmọ̀ jáwọ́ ọ̀hún lé ní o ẹ sọ fún o ọlọ́run ní jẹ́ ṣubú ọlọ́run ní jẹ́ ṣubú ṣùgbọ́n àná rọ̀ bíkà. ìjọba